Imagine that Ànábì ti kó lé ayé one thousand four hundred and thirty seven years ago Ànábì ti kó lé ayé one thousand four kàmú four hundred and thirty seven years ní ẹnìkan ó tó dá four hundred and thirty seven years lásán kátó àlọ́ pé one thousand one bẹ́ẹ̀ iye ọjọ́ tánàbì ti kó lé ayé so you think that òní sí dàrú dàpọ̀ kankan so àwọn yóò sì máa gbọ́ information yẹn ní bó ṣe kán gbọ́ yín as it was revealed from the sky from Allah from sama jẹ́gbọ́n ṣe sọ́kalẹ̀ láti sánmà àwọn yóò sì kò sí ní sátìgbẹ́rí kankan kò ní sí misapplication kankan so tí ò bá wá sáwọn tí wọ́n intentionally book that was revealed and was reported from the prophet alayhi salatu wasalam tí ìgbà tí táwọn kan wá pé táyì tí wọ́n pé ah, àfihàn mọ́ bùn wọn sì sọ́kalẹ̀.

wọ́n ní ọ̀sán tí wọ́n sọ pé wọ́n èyí rí lọ́sàn orí ẹ̀yìn sórí ọ̀sán orí òru rí mélòó wọn ló wà ní ayé táwọn náà pé àwọn ìsọdọ̀ ọlọ́ọ̀ ẹni ọ̀dọ́ ọlọ́ọ̀ àwọn lọ àfáà bá ti ní ni wọ́n pè ohun sanwó ni kò mọ́ يسألكم عليه alei tẹ́lá fẹ́ tẹ̀lé èèyàn ẹ̀tẹ̀ láwọn tí sọ pé á fi ẹ̀sìn wọn ṣe bísẹ́ẹ̀sì ìrírí à ìdáwọn wọn sí náà làwọn ṣe à bàbá àwọn ọ́fíìsì tí wà láwà yìí kí ló ni ìgbà tí Musa salatu nígbà tó débi kan rí àwọn ọmọ méjì kan ó lọ ó fẹ́ ràn án lọ ó wá débẹ̀ ó wá kí ló fẹ́yìn obìnrin méjèèjì tẹ́ ẹ̀ jọyìn táàbùn dà àwọn sá obìnrin méjì náà ni wọ́n ò súnmọ́ àwọn yòókù fẹ́ pa wọn kọ́lá máa sọ̀tù bùkúmà kí ló dẹ́yìn bá wọn ìpọn ni kọ́lá tààlá ń sì hápá yẹ́sì lẹ́rọ̀ rẹ̀ àwọn ìgbọ́n ọkùnrin rò papọ̀ ní tí wọ́n ti ń pa wọn This is a message from Allah, Surah to Qasas. Ọlọ́run bá fẹ́ ká mọ̀ náà ló ṣe mú àyà ẹ̀ wá pé obìnrin ìgbọ́kùnrin rò pa ọdún dájú bá fẹ́ ọkùnrin yóò dúró sọ́tọ̀ ní tiẹ̀. A ní tó ṣe Musa ní ẹ̀tọ́ sọ pé a ah, kìí sì wá bá yín pọn nígbà òun jọ́kùnrin òun lọ bẹ̀. Ìbára náà máa ń tàn àwọn obìnrin sí ní sí. Ìbára náà máa sọ́kàn tiwa wá gbé e ìyàwó ìyàwó ń da kan ti ẹrú ìyàwó ti ẹ náà ń da tẹlẹ mí náà àwọn àbẹ̀. ìgbà tí Musa bá wọn pọnmi tán à wọ́n lọ bá bàbá wọn pé bàbá wọ́n ti fi kú Musa fún iná àbáná wàbúnà ṣe kẹ́bíì wọ́n wá rò pé kí ló tí bàbá yín fi wá jẹ́ kẹ́yìn obìnrin wa máa pa nígbà yìí. ó wí pé ìsè wisdom tó ti pẹ́ ni pé ọkùnrin ni wọ́n máa ń ti tàbá. yá ẹ̀rọ ìfúnwa obìnrin làwọn ọkùnrin ẹ̀sán àwọn obìnrin làwọn ilé. tó jọmọ́ bẹ́ẹ̀ làwọn máa ṣe. àwọn nǹkan tó yẹ kó jẹ́kọ̀ọ́ fún wọn àìtún fún wọn gan. wọ́n ti da gbogbo ẹ̀rú ọmọ kékeré ọmọ tó sì ní ìdí fẹ́ẹ́ parenthood guide láti ilé kí n tí ó fi pé seven ó ṣe ní kó máa rójú àwọn òbí rẹ̀ ó sì mú lọ school ní ó mú ọmọ eleven months lọ crèche crèche ọmọ eleven months kò wá ní kí àkàkọ́ wọn ò ní sáà máa òbí rẹ̀ nígbà tó lọ́dọ̀ lọ́dọ̀ kò fi ilẹ̀ wọn transfer that care wọn transfer rẹ̀ sí. so ọmọ tó yẹ kó sì máa wojú màmá rẹ̀ tí ò ní pé tí ì pé seven.

tó yẹ pé wọ́n ní skúl system wọn owó pọmọ ọdún méje lọ́dọ̀ tí wọ́n kó tó dé skúl owó pọmọ ọdún méje and àwọn ọdún méje the best in the world Even better than the US owó pọmọ ọdún méje kó tó wọ skúl tó bá sì tún pé tán wọ́n sì bẹ̀rẹ̀ fún wọn náà ní but àwọn ni wọ́n ń ṣe nǹkan gidi àwọn padà rí nǹkan gidi ṣe ẹ lọ wo gbogbo àwọn kéékèèké tẹ̀ ti yunifásitì àwọn ọmọ yìí obìnrin tó wà yunifásitì tẹ́ ìbẹ̀wò ẹ lọ wo tí wọ́n fi wọ́n ṣe ó ṣàtìtì parí ó ṣe kí nìkan ẹlẹ́wọ̀n tó ń lọ sí ó brilliant for wise <laughs> wọ́n ti bẹ́ẹ̀ báyìí rẹ̀ jẹ́ yunifásitì purpose life ní gbé yes ó brilliant lóòótọ́ ẹ rí i pé ah, gbogbo physics láyé gbogbo chemistry ilé ayé pátápátá ní ibẹ̀ lérí ẹ̀ àmọ́ ó ti sẹ́yìn méjì ó ti sẹ́yìn méjì wọ́n ti bá value tó wá protect láyé ẹ̀ ó ti bàjẹ́ because obìnrin wọn máa ń bí ọmọbìnrin with value torí ẹlẹ́sì gbọ́dọ̀ máa kí bẹ̀ wọ́n ti gba bámi ẹ ẹ̀rọ ti bá yẹ̀ jẹ́ so ẹ̀ bá protect ẹ̀ kàn tí síta kàn tí síta mélòó mélòó ayé ti dàrú wọ́n ní wà àbúrò náà ṣẹ́yìn fún tẹ̀lé bàbá wa ti dàgbà ní ọ mo sọ wọn pọn ni ó bá wọn pọn tán ó wà lọ jókòó lábẹ́ igi náà ní ẹ̀rọ bì lè má àǹzẹ́lítà ìlẹ́yà ní xẹ́yìn fàkiri ọlọ́run kí ló fẹ́ ṣe fún mi ṣàánú mi ìbá ni kírésì wọn bí ni wọn kírésì ò bí ni wọn kírésì wa di business hàlà àwọn èèyàn wa mọ̀nà àwọn tí ò tiẹ̀ mọ̀ nípa ìsìn ọlọ́run ọba ẹ̀rí ẹni tí ò gbọ́ lárúbáwá kankan àwọn àfáà ní àjìmọ́ àyíkú lànà àwọn àfáà fẹ́ràn kò tó gbọ́ ẹni tí ò bá gbọ́ lárúbáwá kò lè jólùmọ̀ kò gbọ́ lárúbáwá kankan lórí lárúbáwá kò lè bá sọ kó mọ́tò ògbọ́n kankan yóò sì ní bàbá bàbá àwọn ni wọ́n jẹ́ ilé kìíní kan ọ̀nà àwọn náà sì jẹ́ ayé sì dàrú lọ ẹ̀sìn ọlọ́run tó lọ́n sọ́ka láti sáwọn ẹlẹ́sìn sọ dì ẹ̀sọ́ lóye ìbá máma kẹ̀kẹ́ olódò òṣì so ta ni wàá gáàdì àwọn èèyàn ta ni fáwọn èèyàn mọ̀nà wa wọ̀dí ìfọ̀tún ìlànà iṣẹ́ àwọn afá ọlọ́gbó tó kò lóògbé náà sì lè láhìlì wá ìlú ọ̀hà ẹ̀sùn ọkàn àwọn èèyàn mọ́ ẹ̀rọ máa ti bí wọ́n pé ó yà fún wa ní ìkọ́bá yìí ní ara wọ́n máa ká àlànà àná tí ẹ̀kún bí sèǹtọ́ ní ìlà bí ìgbìnlá àlédà kankan sí ọlọ́run tó fún afẹ́ká sí i wọ́n á lọ mọ́ ìfẹ́lẹ̀ ẹ̀tẹ̀wọ́ kẹ́lẹ̀ mọ́tàmínà àádùn títọ́lọ́mbá ní àṣẹ láṣẹ àfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ mọ́ àádùn káfíńmọ́ tọ́lọ́run sọ ká tó jíṣẹ́ fáwọn èèyàn kí sọ náà kásẹ̀ tó wá lọ pé òkè ní tí ń sọ rí àwọn àjíṣẹ́ fáwọn èèyàn ìjá àwọn gan lè mọ́mù gan ṣe zìnà lè mọ́mù ayé ti dàrú lè mọ́mù ẹ̀tọ́ ẹ̀kí ó jẹ́ pín káàrí kẹ́gbẹ̀ lọ́sùn ma bà wá sáwò ní jí abẹ́ ìráwọn ẹni ọlọ́run lè mọ́mù ẹjẹ́ pé ìgbẹ́ ní ṣògùn fáwọn ọmọ yahoo àwọn èèyàn lẹ́nu débi pé subhanallah alazim wọ́n tún lè sọ lórí social media wípé ọmọ yahoo ó smart ni they adapt ò mọ̀wé ò mọ́tò kò sí ìwé kò mọ̀ kò lọ ọ̀làjú ayé gan kò mọ̀ àwọn iṣẹ́ ọmọ yahoo kí ló mọ̀ nípa information technology kí ló mọ̀ nípa it kí ló mọ̀ nípa tech ò ní láti mẹ́rin ti láti ọmọ yahoo tí yóò máa wọ́ kíkà kiri tí kò mọ̀ jáde kí ló mọ̀. kì í ṣe knowledge really nígbà tí yẹn lọ ń wọ́gbọ́n tó fi jí nǹkan nínú sọ́ọ́lọ́ ní jẹ́ rólì lọ́dọ̀ yẹn tí yẹn lọ́wọ́ ni à wàlá ẹ̀ o ẹnìkan sì bọ́ta ní ah, àwọn ọmọ yẹn ò ní mọ̀ kankan náà fabrication wo ni kí náà mọ̀ ṣùgbọ́n kan kó láìpẹ́ láwọn táwọn onímọ̀ díẹ̀ àdáwọn onímọ̀ dáadáa láwọn bòmíì tí wọ́n máa tààrà lọ́n kó ṣàánú wa so ayé tiwa àwùjọ wa ti bàjẹ́ débi wípé àfáà àfáà lè jáde sórí social media sọ wípé ah àwọn ìyàwó gbàgbé pé òun náà làáfà wọn náà làáfà wọn mo sọ fẹ́nìkan nu wọn pé wo ìtumọ̀ tí wọ́n pẹ̀lú ìyàwó rẹ̀ o ká sọ pé èèyàn kan ó sọ ẹnìkan dẹni ẹdùn àrùn lẹ́ẹ̀dì kan ẹnìkan sunkún ẹnìkan bá wọn jẹ pé ilé heritage àwọn bàbá wọn òun ti ta ẹnìkan ti gbà lọ́wọ́ ìta lòun náà sùn àwọn tí ń sùn táwà ní us o wọn kàn rẹ o ṣe pé ìta làwọn náà sùn òkìkí ni ó pa òun náà síbẹ̀ o ṣùgbọ́n sì dá ìsìn kò fóbìnrin ní nàìjíríà ìsìn fi ń gun mọ́tò ń jẹ́ bẹ́ẹ̀ náà lọ àwọn kan sì ń sọkún wọ́n tó wá ní asosíṣàn àwọn ọmọ ìyá yahoo òfin gbogbo yóò sì ẹ tún ní association ọmọ ìyá yahoo láìláì lọ́la ìjọba sì fààyè gba bẹ́ẹ̀ wọ́n ní wọ́n lé wọ́n bẹ́ẹ̀ àwọn association ọmọ ìyá yahoo fún wa pera wọn jọ association ọmọ ìyá yahoo ẹnu gbọ́ association ọmọ ìyá olè àwọn láwùjọ tó wà sẹ́yìn tó níjọba àti àwa ni association àwọn ìyá ọmọ olè sọ̀rọ̀ àwọn àfa kan tó wà láwọn àfa tó ti rí wọn àwọn náà ti dá wọn wọ́n sì jọ ń jókòó aláyàgbónú ọlá ìka anáhùn mábẹ̀rún fún ṣe ìrùkọ́ ìdìdì wọn jọ ọlọ́run jọta lè yáwó mẹ́nà àti ìjọ tó lágbára yáwó máa yá kú mọ́ ná sùlẹ̀ rọ̀bílẹ̀ ààlà ní ìjọ tó gúdù wọn jọ ọlọ́run bàbá ìta sáà dáàbà abẹ́rẹ́ ọ̀rọ̀ àlá mẹ́jẹ̀ kó bá wà rọ́bà àti nàfi dúnìyà hasanatan وفي الآخرة حسنة وقنا عذاب النار وبا tí ọwọ́ bá tẹ̀ níbi iṣẹ́ tá a ṣe láyé tó bá ṣàjẹ́ àláàrí ọlọ́ba àfàlùbáríkà sí ọlọ́ba àfàlùbáríkà sí mọ́yẹ̀yẹ wa bá a ṣe ń gbìyànjú ara iṣẹ́ tiẹ̀ ni ọmọ kan ti lọ yahoo nìsín wọ́n bẹ̀ ẹkọ́nọ́mì jẹ́ ilé òmà wọn ilé tó jẹ́ pé nọ́mìnì pé ó ju two hundred thousand lọ tóun bá ti dá àdúgbò yóò san four hundred wọ́n ní àwọn kan ó san wọ́n ti rí sí i yẹni inflation ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ the economy is not balanced again so àwọn tí wọ́n ń wá owó aláàlú tí wọ́n àwọn struggle àti ilé bẹ́ẹ̀ bá ti mójú tó bàjẹ́ bí ó ṣe máa rí náà ìbàjẹ́ effect will come on everybody gbogbo èèyàn ló sanwó ẹ̀ ó mọ ní òun débi tí wọ́n ti ń pọ́ táyà táyà tó ẹ̀kẹ́ mọ́ pọ́ two hundred three hundred oníbà ẹ̀fín gbogbo ẹgbà five thousand ẹ̀rọ pé wọ́n fún ní owó pé ah ìwọ náà yíwó bá pay for another thing wọ́n náà padà over pain fún nǹkan ní don't worry wọ́n gbá ẹ̀rọ ìgbò mi so ìtumọ̀ tó wájọ́ kún wọ́n regulate economy pé okay tí wọ́n bá ti over pay ẹnìkan tí nọ́mbà yẹn bá padà pọ̀ yóò bẹ̀ economy jẹ́ náà kò sí òsèlú bẹ̀ economy jẹ́ because they, they, they, they, they also over pay another person òun náà padà wọ́n ta títí sọ pé ẹni ẹ̀mọ́ ó dàbáwọn ẹni san owó ìdúnà it comes to zero ṣe mọ tí mo mọ̀ pé ọlọ́njẹ́ ní parí ẹ̀ mo mọ̀ pé ní rex sapo rex sapo ni the same owó tó wà lọ́wọ́ ẹ̀ náà ló yẹ kó wà lọ́wọ́ ẹ̀ o the same owó tó yẹ kó wà lọ́wọ́ ṣùgbọ́n the rex sapo ìgbà ọ̀nà aráàmù ló ti rì ọ̀nà aráàmù náà ni wọ́n ló gbà náà ọ̀nà aráàmù náà wọ́n gbà gbà lọ́wọ́ tiẹ̀ náà yóò ṣe rí mi the same náà ni wọ́n wà lọ́wọ́ ẹ̀ tó bá ń ṣe dáadáa ọ̀nà aláàlú ló ti ọ̀nà aláàlú ni wọ́n gbà gbà lọ́wọ́ bí wọ́n bá ń sàánú àwọn èèyàn mọ̀ sàánú wọn náà èmi sànú ẹnìkan ẹni ah, ẹ̀ náà fẹ́jẹ́ sànú ìtẹ̀ blue circle so gbogbo yín wọ̀n sànú ara yín báyìí iye tó yẹ kó àlọ́ yín nínú àlọ́ yín àmọ́ pẹ̀lú àná àmọ́ á ah, èmi náà fẹ́ rí báyìí red circle ẹlòmíì ló ti sọ pé bẹ́ẹ̀ sì máa gbára yín náà àbẹ̀ lọ́n kó sànú ọ̀kan wa ẹni tó bá gbìyànjú tó bá kọ́ ní mọ́ṣáláṣí báyìí ọlọ́run jẹ́ lánàá yẹn dáadáa ọlọ́run jẹ́ gbàrà lálẹ́ anábì ni mo bá nàlẹ́ láhìn masjid bẹ́ẹ̀ tán ìdúnyà ẹni tó bá gbìyànjú tó náà yọ ní owó ẹ̀ jẹ́ pé tẹ̀bá débẹ̀ ẹ̀wọ̀n dáwó kan wọ́n èyí dá àwọn èyí mùsùlùmí ti ẹ̀ àwọn tó láwọn pọ̀ nù wa so tó bá ń béèrè fún wọn dáwó kan ibi ò ní rí báyìí dan anybody tó bá kọ́ mọ́sáájú máa ń béèrè pa àwọn kọ́sẹ̀ máa dáwó kan kò ní rí báyìí bí wọ́n bá sì dá wọn di kọ́mítì tó ń padà sọ mọ́sáájú òdì èyí tó ń padà sọ dì yàtọ̀ àbá ti ń dáwó yẹ ká máa ẹ̀ka lọ gbé kinní kan wá ẹ̀ka máa dìbò yàn máa mọ̀ èyí tí ò tọ́ sí. mọ́sálásí nípò ní gbìyànjú tí ó máa ṣe lọ́bẹ̀ ìlàyé máa ṣe yá wa fẹ́yìn wálé yóò gbalada lórí irú nǹkan báyẹn ẹ̀ máa fọwọ́ bọ̀lẹ̀ ọlọ́run jẹ́ òun gbalada ń bẹ̀ ọ́ ọlọ́run jẹ́ wúlò fún ọ ibi tí wọ́n ti ń rí owó náà ọlọ́run bá wọn tàn ara rẹ̀ àbí ọlọ́run ọba ọba dẹ́dà kó máa jẹ́ kí bẹ́ẹ̀ náà ó sì wá já sórí lọ́tọ̀ ọlọ́njọ́ já sórí rẹ̀ nígbà mẹ́ta wọ́n tó kọ́ mọ́sálásí kalẹ̀ àwọn tí mójú torí pé innama ya'muru masajida Allah man amana bihi ọlọ́run ní àwọn tí ó mọ̀ sí àmójútó mọ́sálásí àwọn tó nígbàgbọ́ ni kí n tó lè fẹ́ kọjá gẹ̀rí gbá yẹnu dọ̀tí kan bí ó ní pé it's a collective effort láti jẹ́ àmójútó mọ́sálásí ọlọ́run àti táwọn náà kùránì oṣù kùránì láwọn ẹgbẹ́ wà náà ṣe wọn ọlọ́run sọ kùránì kalẹ̀ ní inú ọ̀rọ̀mọ̀dọ́ ní ọjọ́ ọ̀dẹ̀ ọlọ́run ní iná àzànà òfin ilé àti mọ̀bára ọ̀kàtẹ̀ nínú sọ́ọ̀tù lọ́kọ́ ẹ̀lẹ́mọ̀ pé láti ìpàdé lẹ́lẹ́tì mùbárakàtì bàtà sọ kùránì kalẹ̀ òru yẹn la sọ kalẹ̀. so ó jẹ́ ojú apẹ́ tá a fẹ́ máa kàyé bó ṣe wà yí kùránì ṣe wà yí information tó ń bẹ́ ńbẹ́ lẹ́yìn find a way láti explain it ẹ̀ sódà ká lè máa importance tí wọ́n fẹ́ tú kùránì fún wa. àkọ́kọ́ ni tí bọ́lá ṣe gbà lérò gangan because ìmọ̀ wa ò lè tó láti get all the information tó wà needed láti tú kùránì. ibi tẹ́ ẹ bá kà dé ni it's just a line ọlọ́run lè fi solve problem gbogbo di ayé just a lie ó sì pọ̀ bẹ́ẹ̀ ní kùránì àwọn ìwé kan wà ẹni wá wọn ka nípa ìtàn àwọn tó ti kọjá lọ àwọn ìjọba tó ti kọjá lọ ẹni ìtàn wọn pa àwọn ìwé kan púpọ̀ ní ìjọba ní àwọn tó ti rú láyé níbi Egypt yẹn ẹ mọ̀ gbọ́ pé wọ́n kàn rí àwọn ìwé kan tó jẹ́ pé just a lie níbẹ̀ kóòdù yóò mọ̀ solve a lot of problems. Yeah, àá tẹ̀wá níbi báyìí tó bá ti gbọ́ nǹkan yìí ó ti solve problem tó bá ti gbọ́ nǹkan yìí ó ti solve problem kùránì kọjá bẹ́ẹ̀ kùránì ti bẹ́ẹ̀ lọ. èyí náà wo it's just about one hundred. wọ́n lọ́lọ́run sọ kalẹ̀ láti one thousand four hundred years. ẹ̀gbọ́n lọ́nà tó yẹ. wọn àìdíkẹ̀ rí kò sí ọdọ́ kan báyìí ṣùgbọ́n wọn tí wọ́n láwọn ń ṣẹ̀sìn bíi tiwa táwọn náà ní àwòké àwọn náà gbà pé kò yẹ kó ṣẹbọ àwọn náà táwọn náà ní ilé ìjọsìn àfẹ́ jọra iṣẹ́ kankan náà wọ́n tàbí jọra wọ́n ẹ̀dí ti ìwé tí wọ́n more than fifteen times wọ́n ẹ̀dí tẹ̀lé pé gbogbo tó ṣòbí tọ́nà ti dápọ̀ ànábì Muhammad tọ́lọ́ làmúlẹ̀ ọjọ́ kù wọ́n change another word wọ́n back translation sáwọn tí back translation a ti translate nǹkan from its original language Hebrew to a language English for a very long time let's say five hundred years for instance káṣẹ̀ tó wá áfẹ́dà padà sí Hebrew a wá gbé láti English padà again ṣé kò sí ní lose originality ẹgẹ́ tí mo fi Yorùbá sọ tí mo sọ ẹni tó wá ń fi èdè tù ọ̀rẹ́ ni à ẹ́ Yorùbá jẹ́ kẹta sọ ń kọ́ ìwà padà wá sí ọdí ètí mo ń ṣe yìí ìbò tí wọ́n tí ẹ̀ ní wọ́n fẹ́ tí padà sí Yorùbá tí ẹmọ̀ pé so many things will be lost àbí just in one where really change nǹkan wùrán ní káńkà yìí kí ẹ bá sọ pé alhamdulillahi rabbil jami' ṣé kí n yẹn rabbil instead of rabbil alamin sáà ní sọ pé ah, gbogbo alákùn pé ah, rabbil alamin tó wáyà ìtumọ̀ kan náà ni ẹni àwa níbù pé rabbil alamin a obìlàwà ní ìbáwò ìkọ́nẹ̀ jámù alámọ̀rin àwálè oṣù ìṣẹ́ta sọ pé àlàmù pẹ̀lú jámù mọ̀lẹ́kà sáàrì wọ́n gbé lọ pé àwíwá níbà kùránì náà ń sọ kìí sí lárúbáwá rọ̀ ó ní with the exact word tí ọlọ́run fi sọ kalẹ̀ Muhammad the exact word láti 1400 years back so It's a book that was revealed from Allah subhanahu wa ta'ala. Ọlọ́run ọba ọ̀dọ́ rẹ̀ ní ti òun ló sọ ọ̀rọ̀ ọlọ́run ọba ni subhanahu wa ta'ala. Ibn Mas'ud radiyallahu anhu sọ pé idha sami'tum ya ayyuhalladhina amanu fil Qur'ani fa'asmu. Tẹ́ ẹ bá ti gbọ́kọ́ lọ ní yá ayọ́ ẹ̀yà tẹ́tí amúrú yàgò ọlọ́run fẹ́ pa aláṣẹ kan kò sí ní tọ́láṣẹ bí tí ó àwọn náà rí àdúrótẹ́ kọ̀ kankan fún nítorí kó pa ara bọ̀ lọ́sọ̀ ọlọ́run níbi kankan lọ́dọ̀ rẹ̀ kò sí nǹkan tó lọ́mú káfà sí lọ́dọ̀ rẹ̀ pé ẹ wọ́n tó gbére wọ́n tọrọ owó nù ìsọ̀ náà aláàkọ́ ẹ̀rẹ́ ẹ̀. bí kùránì ṣe wọ́n wà massive tó yìí bó ṣe wà great tó yìí nǹkan kan ló wà lágbára ju gbogbo mẹ́sìn tọ́lọ́mù sọ sínú kùránì òun náà ni dáwọ́ tó the same way náà ni wọ́n kà láwọn àjànú tí bàtà ń káì gẹ́gbọ́lọ́ sọ́sọ́nà sọ́rọ̀tù jí wọ́n wú iya ilẹ̀ iná annáwò sáàmà ànàfàwò ìlà jẹ́ ní fàkọ́ọ̀lù قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا sọ fún wọn wípé àwọn àjẹ̀lókẹ̀ jẹ́ gbọ́kùnrin àwọn ọjọ́ sọ pé iná sẹ̀mẹ́ iná قرآنا عجبا يهدي ya الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا الله أكبر كبيرا àwọn ìjọ̀nú ní àwọn náà ti gbọ́ kùránì o kùránì o ajaba a ó sì lé wọn pọ̀ ìṣọ́rù èèyàn láàrin ìlànà oṣù ó wàlá ní ṣìkà bẹ̀rẹ̀ ọ̀gbìn à. ó lè fi first message tá a gbọ́dọ̀ jíṣẹ́ fún gbogbo èèyàn tí a bá ń sọ pé kùránì bá ọ sọ̀rọ̀ orí kò gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ ó náà ní first thing tí wọ́n fẹ́ ká túnú ayà ò gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ kí ni jẹ́bọ. àǹtẹ̀jẹ̀ àlàmà àlọ́ ìní dẹ́n wàhùwà fara kọ́kà kó o bá ọlọ́run ọba wa tó lè fẹ́ ṣe déédéé ọlọ́run sì dá ẹnì kankan sí náà. ààrẹ yìí sìn ààrẹ yìí pọ́sílì àwọn tó mímọ̀ nípa medicine láàrin wa bóyá pharmacy ọ̀tí ẹ̀ tí ó ṣe pé ẹ̀rọ àti mímọ̀ nípa pharmacy yóò kó ti mọ̀ díẹ̀ nípa medicine láàrin ẹ̀ sorry for the word díẹ̀ lórí wàhálà tí wọ́n ń fa láàrin ẹ̀ lọ́hùn mo mọ̀ tààrà ní ṣùgbọ́n ọ̀lọ́ wọ́n sàfihàn ìlú kọ ọ̀tọ̀ọ̀tọ̀ ayé náà. ìwà lórí systems tó wà lára wa tó kán àbá wa tó kán ìgbẹ́dà téèyàn fi ń jẹ́ èèyàn kò sí láyé bí bá ti wà yìí bí skeleton system wọn ṣe wọn important tó tí ò bá sí egun rárá bí skin no bone. kí gbogbo igun wá wà lára kó má sí ẹran kan àní lè gbé. olóńgbè dárígbé lágbàjá beautiful tọ́mà ilé gbó ẹran ọ̀fẹ́ tó beautiful lápapà ẹgbẹ́lọ́gbẹ́ fi ẹran tọ́mà ilé gbó kó rẹ̀ na tó beautiful mọ́tọ̀gbọ̀ta lẹ́yìn mọ́tọ̀gbà ya na metin. ozi ẹran náà fún alọ́mọ ẹran tán lọ́mọ èjìká kọ́mọ lọ́mọ kan kì í ṣe the same kind of flesh ní bẹ́ẹ̀ èyí Ese lọ́mọ ètè òun kọ́ ni wọ́n lọ́mọ ẹran wà ní ojú wa ojú wa yìí kí ló bá ta ọ̀sán tó bá kàn wá lójú ìyẹn wà èyí tó sì báyìí kọ̀ọ̀kan lọ́lọ́run lọ́mọ bẹ́ẹ̀ tó báyìí kọ̀ọ̀kan lọ́lọ́run sílẹ̀ ọlọ́run wá sí gbogbo iṣẹ́ ìtẹ́mọ̀ ẹgbọ́n tó ṣe sí ọlára ọ̀ tàbí sí gbogbo iṣẹ́ ìtẹ́ tó ní ọlọ́run ní àà máa gbọ́rọ̀ kàbẹ̀ ọ̀bí kẹ́lẹ̀kẹ́lẹ̀ yáà ayúhàn ìrìn الإنسان ما غرك بربك الكريم nígbà tí mo sáwọn yìí pé adúrú iṣẹ́ ìṣẹ́ ọlára kí ló wá tàn ọ́ kò lọ́dọ̀ mi ta ló tàn ọ́ kò ta ló sọ fún ọ pé èmi lè ṣe dáadáa fún ọjọ́ lọ́nà tó sì ah, lọ bá bàbá alágbájá ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ يا أيها الإنسان ما غرك بربك الكريم شو يكين كتبتون قول دومي الذي خلقك فسواك فعدلك ah! nígbà tí ń dá ọ gbogbo nǹkan tí mo fún ọ yìí ibi nìkan mo fún ọ mi ìgbàgbọ́ mi ó kéré tí wọ́n ti ń ṣe ìkan láyé ní ìsìn mass dance àbí mass dance ní eh, ẹ̀ẹ́dínlọ́pọ̀ trade name wọ́n ní ìgbẹ̀gbẹ̀ ní pàtí wọn tó sọ pé àchina ti kó lè wà pẹ̀sí ní ìyànsọ́pọ̀ ẹ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ náà kò sí ìgbẹ̀gbẹ̀ tá àgbà ń gbìyànjú pé ah, òpinlẹ̀ ẹ̀jẹ̀ àgbà lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ káfíkọ̀. alẹ́lẹ́ sọlá kọkà sàṣà wá káfà àdàlẹ̀ mo tún wá gbá ọ̀tán ẹnìkan kò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún mi pé ah, wọ́n ní fọ́ọ̀tà tí wọ́n kọ́kọ́ ṣe mọ́tò tí wọ́n kọ́kọ́ ṣe kò ní ọ̀nà àwọn ò mọ̀ pé yóò padà nídìí ọ̀nà wọ́n ń wà tán kan tó wọ́n wípé àwọn èèyàn ìfẹ́ kọjá ó bọ̀ ó bọ̀ nísìn wọ́n wípé nísìn ìṣà àfihàn ọ̀nà sí o ọlọ́run èmi wá dá ọ ní ìṣẹ̀ṣẹ̀ máa tún lè sọ wà kan ní ó ti pé mo dá ọ ní ìṣí ojú rẹ lẹ̀ ní pé ìpé ìlàsán tí ò bá sí lójú èèyàn mo fọ ìfọ́sùn ní ilé blọọkì anything tí máa bọ̀ sójú tó sì pé ìpé ìlàsán Àlẹ́bí fọ́lá kọ pàpàsà wá káfà àdàlẹ̀. Inú sì ká báyọ̀. Fi ayé sọ̀rọ̀ tí máa ṣá àrọ̀kálá. Mo sì rí mo sì sí ọ̀. Ṣé ẹgbẹ́ rẹ̀ ti pé máa wọ̀rọ̀ lọ́kà bẹ̀rọ̀ bí kàlùkẹ́ yìí? Ta ló tàn kó lọ́dọ̀ lọ? Ó dàbí kí yíyan. À ẹgbẹ́ rẹ̀ tó yẹ náà. Ìyíyan tó rí láti fi tó fún ìlọ́rọ̀ tó sọ kí wọ́n dẹ̀gbà pẹ́kọ́ oríṣẹ́ tó wá ní ìyá rẹ̀ ló ń sí ọ òsì gbọ́ nígbò náà ti tàn ó náà ti rí ọkàn kó lọ́dọ̀ mi ní mo tó jẹ́ láti ti rí wọ́n ní àjẹ́ ìyá ni ó fi gbà wọ́n ni láàrín mọ́sàdún ààlà tọ́lọ́ tó wá lè jùlọ ẹ̀rọ lóra lórí o tọ́lọ́ tó lè jùlọ ẹ̀rọ lóra ààlà kan wo bí mo ṣe ṣe digestive system rẹ lásán àtìgbà tó ti pé six months nínú ló ti ń mu tí mo ti tẹ́sì gbogbo ẹ̀kọ́ ń ṣiṣẹ́ kó tó jáde sáyé omi ìwọ̀n wọn náà ráì yóò máa jáde báyìí yóò máa wọ̀ yóò máa jáde yóò máa wọ̀ yóò máa jáde ó ti tẹ́ àti gbogbo tẹ́sì atẹ́sì ẹ̀kọ́ tó jáde wọn ìṣẹ̀ṣẹ̀ kọ́ ọmọ kékeré pẹ̀lú ọjọ́ àgbébò rẹ̀ ti ń gbé nǹkan mi ó ti kọ́ láti lóyún ẹ ó wà gbèrè kí nǹkan wá dẹnu rẹ̀ ó lọ pé agbèrè yóò gbèrè náà ni. èmi ni wọ́n iṣẹ́ yìí máa gbọ́rọ̀ tàbí ẹ̀rọ bí kẹrí ó wà ní afọ́ ọkọ̀ òfúrí kalẹ̀ fún kọ̀ọ̀kan ní ọlọ́run dúpẹ́ rẹ̀. alẹ́rí kọlọ́kọ́ kàfàṣàwá káfà ádálẹ̀ èmi ni mo dá ọ fàṣàwá káfà ádálẹ̀ mo sì ṣe tán wọn á fún ọ ní ojú méjì òun náà ló sì fáìn kò sì gbọ́dọ̀ pé mẹ́ta àwọn yóò tún máa sá fún ọ ẹ̀yìn máa jẹ́ kojú mọ́ pé mẹ́ta kíkà tó wà ń fọ ẹ̀ yóò tún ti pọ̀ jù mo ṣe dọ́gba mo sì yẹ kí nǹkan rí lórí òwá dùn wò wọ́n kó wà jáde tó tún awúra rẹ̀ báyìí pé ọmọ láìláì èmi lè ní wá sí bá wọn ṣé ìjọ tó bá bùkátà kan ọ̀dọ̀ mi náà wá kọ́ ló yẹ kó jẹ́ tó bá ro gbogbo nǹkan pé ah ẹni èyí ní àgbẹ̀ ẹ̀kẹ́ súnmọ́ o olóṣègbélé fún mi ẹ̀rù nervous system wa bí wọ́n ṣe ń pass information tí wọ́n ní ọlọ́run tètè tààrà ah, <laughs> láti ṣe gbélé òwá ṣe kọ́pì kan àwátàwà ilé ayé ìwọ̀n la lé ní nine billion copies ọlọ́run ṣe wọ́n sì ṣe ai bébí ike lára rẹ kì í ṣe fúlẹ́ṣì ike kò lè rẹ́rìn yóò ní ah, ah, wọ́n fẹ́ rẹ́rìn bó sísẹ́mù kan lọ láàrínláàrínlá ọmọ oṣù kan sì rẹ́rìn nǹkan kan ní brain ló dẹ̀ fàbíyèsè mọ́ rẹ́rìn wọ́n sọ pé ó ti miss wọn ò fi chip yẹn sórí ẹ̀ kò lẹ́yìn tó fi kú láyé so mo fẹ́ sọ̀tún ẹbọ ní wọ́n wá ní bọ́lọ̀ ṣe so tó wá ní àní ìdí ọmọ wà lọ bọ́ sùn wá bí wọ́n pé ẹ̀jọ̀ta ní ìjọsùn wọ́n ní ẹ bí ó wá pẹ́pẹ́pẹ́ àyàn ló sà lọ sọ́dọ̀ òkun òkun fún lọ́mọ òun náà bá dòlù ó wá padà fáwọn ẹ̀ lọ́mọ ìwà lọ́jíkà ó dàbí àwọn tí ń pè kìíní kan lọ́mọ ọlọ́run náà ìwà lọ́jíkà ipe ẹni ọlọ́run ọba ó fẹ́ràn ayé tó bẹ́ẹ̀ yẹ ó fi ọmọ bíbí inú rẹ̀ kan tuntun ìyẹn ni lásánjọ is problem tó ẹ pé ọmọ dáadéé kọ́ lọ́wọ́ bá lè lọ́mọ pé ó jẹ́ ọ̀kan that is the first problem ah, ọmọ dáadéé ọ̀kan wẹ́ẹ́ ọba alágbára ní kò sí tí ń ṣe ó wà ṣíọ̀ pé ó wà pọ̀tẹ́tẹ̀ kò tún wá burú ó tún wá fi sínú ayé inú ara àṣírí ẹkọ́ máa gbé náà inú àrùsùlẹ̀ ẹkọ́ máa gbé táni ara ọmọ ọlọ́run ní gbádùn káàkiri aláṣì kò tún rílẹ̀ kò fi sánmà ẹlẹ́kejì ẹlẹ́kẹfà ẹlẹ́karùn sánmà alákọ̀ọ́kọ́ ó wá fi sínú ilẹ̀ ní Jerusalem kò sí nínú sílẹ̀ ẹ̀pẹ́ àwọn èèyàn wá lówó ọmọ tiẹ̀ ẹran ní wọ́n ń dà jẹ́ ìsàn Now, gbogbo àwọn ẹ̀rẹ́ tó wá jẹ́ ìyàkúyà oníṣẹ́sàn sọ fún ọpẹ́ àà èè bàbá mi ló ní gbogbo ilé ayé yìí wọ́n ní bàbá rẹ̀ wọ́n tún wá ṣe ọlọ́run wọ́n ní ẹ̀pá ilẹ̀ dáríjì yìí kó wá lọ́jíkà ògbọ́ ọpọlọmọ pé ọ̀n ti the only son tó wá pa wọ́n tún wá ń lé lọ ọlọ́run ayé sí ìwò wọ́n ni èmi tẹ́ni sọ́lọ́ mi lè dìfẹ́ ìlú tàbí ẹ̀fọ́ra tí bá lọ́mọ àfi tó bá dájú tí wọ́n náà ni ó mọ̀ gbé ní ìwà lè rí ìtẹ̀fí kẹ́nu lè kiri ó wà disrespectful náà in fact sọ́ọ̀nì mú ẹ̀ láìláìlọ́lá ọlọ́ni olùhùwọ́lọ́wọ́ àádé kí ló tẹ̀lé o Allahu sọ́mọdé àwọn olùmọ́sí apẹ́ pípìn ìtumọ̀ Allahu sọ́mọdé àwọn kan ní gẹ́gẹ́ bí lárúbọ̀ sọ pé àdéhùn mọ̀sánmàt ilé tó jẹ́ wípé bá a bá wà ládùúgbò débi bá ń pa àwọn èèyàn wọ́n ní ẹja lọ rí lágbájá ọ̀nà ń pè ní déhùn mọ̀sánmàt òun ni ó ga jù láàrin gbogbo èèyàn lọ kójọ sílẹ̀ ẹ ní fẹ́ ṣe nǹkan kan mọ́ fi tẹ́ ní ẹsẹ̀ òun ni àwọn bàbá wa ṣe ti ní àjìrònú kan ọba àjìrònú kan kó dẹ̀ tí ò gbàgbọ́ àbúrò lásìkò ọlọ́run sọmọdé yìí àwọn mú wa ní bá nǹkan kàmọ́kọ́lẹ̀ ní kẹsì wọ́n tún mọ́ àsọ́mọ́dù ní àyà tó tẹ̀lé ẹ̀ lámúyẹ líle wà lámìlúládé ẹ̀ tí ò bí mọ́ tíyàn kankan ò sí bí wà lámúyẹ kú láwù kú fún wa ní àárẹ̀ kò sí nínú gbogbo kùránì pàápàá ẹwu ọ̀rọ̀ tọ́lọ́ bá sọ kò síbi kankan tí wọ́n tún fi lo kẹ́límọ́tò kú fún àfihàn láti ṣe pé kò sí ilé ènìyàn ọlọ́run alukẹ́límọ̀ kò fi kọlífà ara rẹ̀ ọ̀làmìyẹ kú láwù kú fún wa kò sí kó fún ò wá padà tún lò kan fún kankan nínú kódà kò tútù lò fún ààrẹ mọ́ kẹrì gbogbo ṣe wà absolute nínú ìjọ kan ṣoṣo rẹ̀ subhanahu wa ta'ala so kọ́nà wọn dáyàn bá tí a wá wá ọ̀sun àbóòtí ẹ̀rọ sun wà ní ṣéwù kan wọ́n ń gbá yàrá pé ṣéwù yẹn oní ó là ṣéwù yẹn oní ó mú ọ ṣéwù yẹn ìṣèjọba rẹ̀ fún wọn ànábì ń kọ́ sallallahu alaihi wa sallam àwọn sàábí ànábì ń kọ́ àwọn ní ẹkọ́ jágbà wòlíì lọ́dọ̀ ọlọ́run wọn la fi bẹ̀rẹ̀ pé ara tó sáwọnú ẹ̀sìn làwọn tí ò mọ̀ kankan nípa Islam tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ wọn ò mọ̀ kankan pa rẹ̀ wọn ò kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ wọ́n kàn rú pé káwọn sáàwọn pé oyè kan làwọn náà ti jẹ ìlànà fi gba owó lọ́wọ́ àwọn ẹ̀ ọlọ́mọ ṣe wá nínú ìjọsìn wa nínú ìforíkanlẹ̀ wa ẹmọ̀gbọ́ ọlọ́ọ̀bọ̀ òfẹ́ ìforíkanlẹ̀ pẹ̀lú bàntẹ́rò ìforíkanlẹ̀ tí bàntẹ́ ń bẹ́ẹ̀bẹ̀ òṣìṣọ́lọ́wọ́ fi ṣe o ìforíkanlẹ̀ tí àìmọye gbẹ́rẹ́ ń bẹ lọ́wọ́ gbẹ́rẹ́ ti ń bẹ lọ́wọ́ yóò lòun lè ta àfi láti sánmọ̀ ni wọ́n ti ń pí àrùsìkè wa wọ́n fi sàmá èrè ìzùkúkùn wọ́n máa tú àdú ọlọ́run wọ́n fi sàmá èrè ìzùkúkùn sánmọ̀ ni àrùsìkè wa wọ́n máa tú àdú àti gbogbo ń tà sàdé òfin yẹn sánmọ̀ abẹ́lọ́wọ́n ọba allah tó wọ́n sì wá lọ́sẹ̀bọ̀ tó máa ń sọ pé ta ló pèpè síta òdí yìí tọ́lọ́run fẹ́ràn jù ní ọ̀nà tó gbà pèpè sí àwọn ànábì ọlọ́run gbogbo wọn ni wọ́n pèpè síbi tòhíì àmẹ́ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù nígbà ọ̀rọ̀ tàwí lẹ́yìn ànábì muhammad sallallahu alaihi wasallam nàbí ibrahim alayhi salatu nàbí ibrahim ibrahim ọlọ́ni kana ummata òun nìkan lásán is a nation fẹ́ sọ rẹ̀ àwọn olùmọ́sọ wípé ibrahim wọ́n ní alákọ̀ọ́kọ́ bí kọ́wùlì yìí ẹlẹ́ẹ̀kejì bí ákìlì yìí ẹlẹ́ẹ̀kẹta bí fẹ́ẹ̀lì yìí ó fi ọ̀rọ̀ ẹnu ẹ̀rí jà sí tòhì ó fi ìṣesí rẹ̀ yà ní mọ́dà ìsámá ìṣe ọwọ́ bá action rẹ̀ ó fi pèpè sí kí ló tún fi pèpè ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti làákàyè wọ́n ní wà á kọ́wùlù ẹ̀rọ ọ̀rọ̀ tó fi pèpè sí kọ́wùrù hu lè yàn mọ̀rọ̀ ìgbà tí sọmúnà mọ̀rọ̀ dù pé ọlọ́ni alántàrọ̀ ilàlẹ́bí ààjà ìbẹ̀rọ̀ yìí ma fi rọ̀bí àtàwọ̀wọ̀lùmùlùkà ìkọ́lẹ̀ ìbẹ̀rọ̀ yìí ẹ̀rí ẹni tí ń bá ìbẹ̀rọ̀ inú ọlọ́run bá dùn ní ọ̀nà tí ìbẹ̀rọ̀ bá ẹni yẹn ájú argument tó ṣe láàrin wọn ọlọ́run láìpẹ̀ ẹ̀rí tí ìbẹ̀rọ̀ fún ọlọ́run wá ń pe àwọn pé ẹ̀gbọ́ bí ìbẹ̀rọ̀ yìí àlè ìsọlá tuntun ẹ̀gbọ́ bó ṣe fún lẹ́ẹ̀mí wọ́n pe àwọn èèyàn jọ ní o òun náà wọ́n ń sílé ọlọ́run wọ́n wá pe ànábì Ibrahim pé ọlọ́run ni wọ́n pèpè sí ọlọ́rọ̀ bí alẹ́bí yóò ṣe wá yomi ọba ọlọ́run tèmi sọ òní mọ̀ jí òní sì mọ̀ fún yàn lẹ́nu o ọba nàmúrú pé èèyàn nàmúrú sùn pé èèyàn ta nàmúrú sùn pé èèyàn ti rẹ̀ náà nàmúrú sùn kọ́ àlà àná omi lè lè à Ibrahim ní kẹ́yìn ó yá jí kó dára gbọ́ ó sì pe ẹlẹ́wọ̀n méjì sẹ́yìn ògọ́rọ̀ ó sì tú kalẹ̀ ìwọ́n máa lọ ó sì pàkan èyí tó pa kalẹ̀ ó yá jí èyí tó pa kalẹ̀ ó yá jí padà káníyàn ni Ibrahim sọ ní bóyá lọ́wọ́ bọ̀ ní tó fẹ́ràn rẹ̀ tó Ibrahim òwúlẹ̀ sọ yẹ ó wá gbé lọ́bọ̀ mí ọ̀la iná lọ́nà ya تأتي بالشمس من المشرق فأت بها من المغرب كلا نصو فبهت الذي كفر ọlọ́run ni Ibrahim wọ́n sọ ó kéé sí nítòsí wọn náà páyò díẹ̀mù ọ̀nà inna Allaha ya'ti bish-shamsi min al-mashriq ọlọ́run ló ní kó òun máa yọ láti tí ìsìnwọ̀n fi hàn àbẹ́ ìyẹ̀ ní tí wọ́n yà ní gbóní ti yọ ó sì wọ̀ ní west ìlú náà yọ ní east mọ̀tàbàkan rẹ̀ ó ní ọlọ́run ba ló ní kó òun mọ̀ yọ ní east tó bá ti dàárọ̀ ọ̀la ẹjẹ́ kó òòrùn fàtí bí ya nínú ẹni máa gbé rẹ̀ ẹjẹ́ ó jáde níbi tí wọ́n wọ̀ sí ó ní o ìsọ̀kù dáadáa bọ̀bọ̀ gbára mi ò káyí tí ìsọ náà nù ó lè jọ lọ́n ó lè jọ lọ́n òòrùn wà má sí ìdébi pé ẹ̀dá ọlọ́run lè súnmọ́ ẹ̀dá ọlọ́run kò lè súnmọ́ òun. إن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب ويهو من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين lára tí náà ń gbogbo ọ̀sí ni pé ó tó ló fẹ́ bọ́lọ̀ ìyà nàbí Ibrahim ní ẹ̀ẹ́n ah, ó fẹ́ bọ́lọ̀ ìyà ó wá lọ ó bá pọ́ gbogbo jẹ́ ọ̀fẹ́ pọ́ ọ̀sán aláfẹ́ bá yíjà ìwọ́n mú kókó ó ní ẹ̀ sí bá ti dájọ́ kò sí problem ẹ̀yẹ́mọ̀ train wọ́n ti káwọn ọmọ gbọdọ̀ wọ́n padà fi ìbọn fọ́ ọba lórí ni ìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run yín mìíràn yín mìíràn àwọn afáàpè fún wa ń pé pé àti kankan ní yín mìíràn láwọn àpè yín mìíràn wọn ni òun náà ni kó wọ imú ẹ̀ ìṣe bí tí náà ni pé lọ́la ogun èyí ká pè pé à ká sì múra lọ́wọ́ ní ọlọ́run yẹn wọ́n ló le gan ọmọ ènìyàn wà láyà sọ̀rọ̀ ìwọ́tọ́lọ́run bọ̀ ó wòjọ́ gbé dàrú kìí mà tí ó mọ̀ tún pé sí náà ló ló fẹ́ bá jà táyé ó ta sórí ìdúró pé àkóṣí orí burúkú ọlọ́run ló fẹ́ bá jà ọlọ́run ní ẹ̀wọ̀n ní mú ẹ̀ tẹ́gbà wo báwọn onímẹ́tì ṣe ṣàlàyé mọ́ wa ok wọ́n ṣàlọ́ níbi kan tó já sí ọpọlọ bẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá gbà bẹ̀ ó sì jọ ọpọlọ wọ́n ní máa ń ṣe ní lágbára ó sá forí mọ́lẹ̀ fún kàkà títí tó sọ wọn pé ẹgbẹ́ wọn fi ìbọn tú ní ẹ̀já rẹ̀ ọlọ́run ẹgbẹ́ ọ̀dọ́ ìyàwó kìkì káàkà ọlọ́run yẹn nàbí Ibrahim wà mọ́ ó sin náà pẹ̀lú ẹ̀ láàrin tó fi làákàyè ni pé fanadọ̀rọ̀ nadọ̀rọ̀ ní ọ̀la ìní sẹ̀kíìrì láká ìlú ló bẹ̀rẹ̀ kí ni ìtumọ̀ láká yẹn lọ́dọ̀ lárúbá tó wá sọ pé nọ́dọ̀rọ̀ nọ́dọ̀rọ̀ kan lójú o àwọn èèyàn wọn kí bẹ̀rẹ̀ wọ̀wọ̀ ẹ̀rí tó àdúpẹ́ pé àwọn afárá wọn kó wà ní fún fún wa. ìtumọ̀ rẹ̀ ni pé tá a bá fẹ́ táwa náà nílé ayé wa rẹ̀ tá a bá ń gbé tọ́lù kan bá ṣẹlẹ̀ tá a fẹ́ ronú ìgbàmí àdìfọ́ ọ̀hún orí wa. mo rò pa àmọ́ bẹ́ẹ̀ á àfọwọ́ orí wa pé à ìfọ́ àtìgbà ní ìgbà ní sẹ́kọ́ ìjọba tó wọ́n fẹ́ ó ní àwọn actions àti òṣì tẹnu gbà irọ́ lọ́mọ yìí pa so tí lágbá bá fẹ́ ronú tí wọ́n ẹnu jù lóògùn tó kí ra yóò àpọ̀ fẹ́ ronú kankan so ó rò pé bàbá ń bíbẹ́ sí olóko olóko tó pèlè ó ronú làwọn bá tu nàdọ̀rọ̀ nàdọ̀rọ̀ dá ẹ́ tí ń lò jù ó kà wo ó ní ẹni ìsẹ̀kì ó fẹ́rẹ̀ mi díẹ̀ <laughs> ó fẹ́rẹ̀ mi díẹ̀ kà máa ó sì fílẹ̀ amọ̀dé fi ní hí pẹ̀lú ọwọ́ rẹ̀ ó gbé gbogbo orí àwọn òṣàrẹ̀ ó yá àbẹ̀sì bàbá máa ní àmàtí ẹ̀kì àtìlá àti ẹ̀kùn àwọn òṣàrẹ̀ kó tó gí orí ó bèèrè àwọn òṣàrẹ̀ kí ẹ̀ fi wọ́n sí náà wọ́n ní àà Hmm. hmm kọlu wàjádínà àbá àná làá àfìfínà àbá àwọn bàbá wa bọ́n wọ́n sí náà nù ó ní ẹ gbé èkúrú fún lọ́sàn yóò padà bàjẹ́ lọ́sùn kí náà ẹ sì ni wọ́n ti gbé lọ gbé kankan ilé yóò dá kankan ó ní antum wá àbá òkùn àfi ìdọ̀lá lè mú bí a tó bá jẹ́ káwọn bàbá yẹn náà ní sẹ́tẹ̀ fi ń sòsà ẹ̀mọ̀ kankan ẹ̀yìn àtàwọn bàbá yẹn ti sọ̀rọ̀ ó wà brave láti rẹ̀ ọlọ́run agbára níbi ìjọ ẹgbẹ́ wípé ọlọ́run bá sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam gbàtọ́lọ̀ sọ náà wípé ó mọ̀ tẹ̀lé ìlànà àwọn ànábì ọlọ́fàbí ìdáhó fàkọ̀tẹ́lì ìkọ̀tẹ́lì àwọn ìlànà àwọn ànábì ọlọ́run kó mọ̀ tẹ̀lé ọlọ́run wá specifically mention ti Ibrahim wọ̀tẹ́dẹ̀ mẹ́lata Ibrahim hanifa ọmọkàlì náà ṣe so wá ti Ibrahim mójútó ìlànà rẹ̀ specifically sọ kó ìbẹ̀rọ mójútó lànà náà Ibrahim specifically mójútó lànà ẹ̀ máa ṣọ́ kó ìbẹ̀rọ mójútó jama sọ ní wa àwọn Ibrahim wa kọjá bẹ́ẹ̀ so o ní ọlọ́ọ̀bá sọ ọlọ́ọ̀ tó wá fẹ́ làmọ́lẹ̀ fún wa ọlọ́ọ̀ ní ya ahlal kitab التوراة والإنجيل إلا من بعد أفلا تعقلون أعنتم عاجلتم فيما لكم به علم لم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا ما كان إبراهيم يهوديا الله أكبر ọlọ́run ká ní ìbọn àwọn christians jews máa ń bú àwọn ànábì máa ń pe ànábì suleiman ní ànábì suleiman pé magician wọ́n ni Dawud pé ó rán àwọn ọmọ ogun ọmọ ànábì ọlọ́run wọ́n rí obìnrin ìyàwó ó yọjú wo ìyàwó ìkọ́lọ̀ àwọn sójà nílé ìwẹ̀ ànábì ọlọ́run ni wọ́n ń sọ yìí o ah! náà wa wọ́n ní ó wá fẹ́ pa ọkọ rẹ̀ ó wá rán lọ sójú ogun ah! láì ṣe fíìmù tẹ́lá parọ́ sẹ́rù rọ́bà pàmò ànábì Jàú kọ́ máa sọ pé iná jà iná tàkọ̀ ní bàtà fi áwì, fáfún bẹ́yìn náà sí bí hákì wà látẹ̀tẹ̀lẹ̀ àwà. Ọlọ́ni a ti fi ọ́ṣe kàlífà ọlọ́run fi ànábí ọlọ́run kàlífà lórílẹ̀ ìsìn gbà ẹ̀wọ́ ìyàwó gbẹ́yìn sí sọ. Sókúsọ̀ lẹ́ sọ pa àwọn ànábí ọlọ́run ìhun orí bàrùn. Now, àmọ́ bí wọ́n ṣe yẹ̀ àkóyà tó sáwọn ànábí ọlọ́run, wọ́n mọ́ ń gbé ìbọ̀rún sọ́tọ̀ wọ́n ni bàbá àgbàgbọ́ ibi tọ́lọ̀ tún ní kánàlì Ibrahim tún dé ah, kódà báwọn náà ti yà tó fún wọn sọ́kúsọ pa ànábì ọlọ́run tó ní ah, bàbá àgbàgbọ́ ní Abraham Abraham tó ènìyàn yìí ní kí wá ló sọ ọlọ́run ni máa kánà Ibrahim yahudiyyan wala nasraniyya ànábì Ibrahim tẹ̀lé yẹn ìdè yẹ̀wò yìí kì í ṣe nà sọ̀rọ̀ wàlá kí n mùsùlùmá hanifa muslima wa ma kana minal mushrikin iso sebo muslimi la ni ibrahim badala kwa hiyo imam ni wa man yaghalu an millati ibrahim illa man safiha nafsa en tó bá tọ̀nà mi yàtọ̀ sọ́nà ni ibrahim ó ti doponu Ọlọ́run sì wá be wa laqad istafaynahu fid dunya àti sasanya rẹ̀ láyé báyìí وإنه في الآخرة لمن الصالحين nínú àwọn ẹni rere níwọ̀n ajọ́ ìgbé àkíyàmù ọlọ́jà anúwà nù ọlọ́run wọn bá wá sọ̀rọ̀ ní sọ́ọ̀tù Ibrahim náà lọ́lọ́run sọ أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم رب واجنبني وبني أن نعبد الأصنام ọlọ́run ti sọ̀rọ̀ àwọn nǹkan kan bọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn látọ̀run ti mọ̀ wà àtàkùn mi kú lè mọ́ sàáltùmúhù wà ń ta ìdù ní àtàlọ́ ìlàtọ̀ sí wá ọlọ́run wọ́n ń kọ́lá Ibrahim nígbà tí Ibrahim ń sọ ó rí pé incidence kan lọ́lọ́run bá rí pàṣẹ bẹ́ẹ̀ incidence kan lọ́lọ́run bá rí pàṣẹ bẹ́ẹ̀ rọ́bì jẹ́ àzàlìbàlàsì ẹ̀yà fàlàsì alifu alamtuwamẹ́ àzàlìbàlàsì ìjọ tí ń sọ fún ilé yìí ọlọ́run ilẹ̀ ìlú yìí àmìnà sí nílùú ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n bàtọ́ fẹ́ sọ́nu sórọ́tù bákọ́rọ̀ ó ní rọ́bì jẹ́ àzàlìbàlàsì àmìnà wàrùzùkọ́ àhàlàsì ó ní rọ́bì jàl ààrà baladan ó pè ní ìlú alif wa lam a definite article kò fi pè mẹ́rin àwọn afá ní kílò ní níbẹ̀ ni kò tí eléyìí nígbà tó kọ́lé tán ni ìmọ̀wé yóò wà tó kọ́lé tán tí lè ti wà ó ti kọ́kọ́ ṣàdúrà tẹ́lẹ̀ pípẹ́ ọlọ́run bá ń sọ ìlú ìdílú kọ̀ọ̀kan báyìí àmọ́ níbí báyìí lẹ́yìn ìgbà tó kọ́lé tán tó padà wá bá ọmọ rẹ̀ wà iye ń fáwọn ìbẹ̀rọ̀ yìí mọ̀lùkọ̀ wá ìdá nínú ìbẹ́ẹ̀tì wá ìsìmáìlì rọ́bà wọ́n jọ kọ́ ilé bẹ́ẹ̀tì inna awwala bẹ́ẹ̀tì wúdi alìnàṣì lẹ́lẹ́rì lè kàtà mọ̀báraka wàhúdá nínú àlàmì sí àyàtùn bayyinatun maqamu ibrahim wa ولله على الناس حج البيت من استطاع اليه سبيل na ló kí ètò ẹ̀ Ànábì Ibrahim na ọlọ́run ti foundation Mẹ́kà ó ti foundation òun àti Ismail wọ́n jọ wá kọ Káàbà táà yí kó lè ní Ànábì Ibrahim àti ta ló kọ Ismail olóòrùn ilé wọ́n á sàdúrà pé rọ́bà náà taqabbal minna innaka sami'ud du'a ọlọ́run gbà ó ẹ̀rọ àwọn bá yọ ìtumọ̀ kẹjáde ní rọ́bà náà àrìnà wà àrìnà màná síkàná wá túnbí àrìnà wọ́n kọ́lé wọn mọ̀ bèèrè lẹ́dọ̀dọ̀ pé ibi kájú blọ́ọ̀kù sí ọlọ́run ti bí àtìwáníṣẹ̀lẹ̀ ẹ̀wọ̀n ṣe é kùlọ̀ fún àmọ́ gbà tó di ibò láti ìsìnjọsìn ọkọ̀ọ̀kọ̀ bí ọlọ́run ó ìbí ibi àádà aláṣùfin ìbáà àmọ́ níbi ìbáadà al'asùfí almanà wọ́n kọ́kọ́ bí ọlọ́run pé gbà tó dìbí ilé ọlọ́run ẹ̀kọ́ lé foundation tí wọ́n lé àti mọ́ta kọ̀ọ̀bá ẹ̀yà mọ̀mọ̀ lọ́kún ìṣẹ́ mọ́ bí ọlọ́run pé ṣe blọ́kùlé ṣe blọ́kùlé àwọn ìgbà tó dìbí ìjọsìn wà á rí mẹ́gbà lásìkà ọlọ́bó láti ṣe ájì ọlọ́run sì wá sọ fún ọmọ òṣìṣẹ́ rẹ̀ in forí jù níbi ìbáyìí wájà àádàlbálẹ̀ ìlú òní wọn sọ́nù jọmọ́ maka ìlú àmẹ́lì muhammadu bóòlù alẹ́lì ibrahim ṣe dé rẹ̀ káàkọ́ bẹ́ẹ̀ láti rẹ̀ anábì ibrahim alẹ́ sọ́lá fún sọ́lá lẹ́yìn ìgbà tó ń di ẹ̀rọ tó ti di anábì ọlọ́ ó kó lọ sí ṣáà ṣáà mi ń gbé pẹ̀lú ìyàwó rẹ̀ ó padà ó wá ọmọ fún more than ninety years kò bímọ lẹ́yìn náà ọlọ́run kò ní èrò pé ó bímọ ìyàwó rẹ̀ أعلم وأنا ana وهذا بعد شيخا آه أعلم وأنا عجوز èmi arúgbó mọ̀ tó àwọn olùmọ̀ ní ọlọ́run ti gbogbo ọdún mẹ́wàá kan ti thirty years ọlọ́run ló fà ó pò kan akàn fún ọ ní òkú obìnrin ó dáwọ̀ kò ní ti ó sì o hájà ò ló bí àkọ́bí hájà ò ìyẹn làwọn ajọ kásọ̀rọ̀ rẹ̀ ní sinmi ṣàwọ̀. tó wọ́n wá wá bẹ́ẹ̀ àdébì wọn wá wọ́n mọ wọ́n kò rí ṣùgbọ́n wá was extremely beautiful ájá ẹwà ìpọ̀ ó wá àdébì wọn wá fẹ́ níyàwó ó wá súnmọ́ òun wá lóyún tí a kó sọ pé wàá bàbá lè ṣe ìfọ àwọn àbáyé à ó ti dàgbà àhá ó sì fún ajá òsì lórí ajá wà bímọ àti ẹwà rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n sì yálà wọ́n sáà ọ̀bá kan yálà wọ́n sáà ọ̀fà ìgbọ́n ó tó tó máa ní pé ẹ ṣájẹ̀ǹtì yẹn lẹ̀ ó ní ẹwà dídí yálà wọ́n sáà ọ̀fà ìgbọ́n àdísì ló gbé wá bẹ̀rẹ̀ tó sèmi o àdísì ọdún gbà tí àdábì ìbọ̀rẹ́ ìbùnú yálà wọ́n sáà ọ̀lọ́ sí mísírà ọba rí lẹ́sìdọ̀ pé àà ah, kò sẹ́fẹ́ ẹkọ́ fẹ́ ilé ìgbà rẹ̀ ó náà sì bẹ̀rẹ̀ ọlọ́ wà bọ́sẹ̀ ìgbẹ̀ kan ọmọ ìyá ìgbẹ̀ni sísà rẹ̀ àwọn àbá ló túnmọ̀ sí pé ní àti ẹnìkan mùsùlùmí lórílẹ̀ wà lọ wọ́n ní káfí ìyàwó rẹ̀ lẹ̀ ní sáàrọ̀ sáàrọ̀ wọ́n wọ bàbá ìpé àà ah, ọlọ́run ilé ìwà bá ṣe jìnà ó sì yẹn lọ́jọ́ ara rẹ̀ lórí ẹgbẹ́ ilé ẹgbẹ́ ó sì yẹn lọ́wọ́ mọ́jọ wọ̀ rẹ̀ dandan wọ́n ní kó bá ti fẹ́ na ọ́rà tó bá ní sọ̀rọ̀ mi lọ́bà ọwọ́ yóò kúkú wọn bí àwọn ọbẹ̀ sáárọ̀ ọ̀gá kí ló tẹ̀lé sáárọ̀ tó lọ́wọ́ lọ́wọ́ tó da ẹ̀rì níjẹ́ wọ̀ rẹ̀ wọ́n láwọn oníṣẹ́ rẹ̀ ó da ò bá ń pẹ́ mẹ́ta nígbà she was extremely beautiful that level bọ̀tọ̀ ọlọ́run bọ̀ fún ọmọ bàbá wá tẹ́ hájáàrù hájáàrù lẹ́wà ìwà ẹ̀kọ́ kọjá bẹ́ ó tún ju ti aláwa sáàrùn so sáàrùn ìgbà sí ìwà tẹ́lẹ̀ wà ní ó gé ọwọ́ rẹ̀ ó gé some part of our body wípé ọ̀pọ̀ ààrẹ rí á gbé part of our body tí ò fi ní pẹ́lẹ́yàn fún àwọn fi gbé àwa àlẹ́ ìrọ̀lẹ́ wa ó máa lo gbàjá òun náà wíwá ní ìsìnkú awọ́lùmọ́lù lèmọ̀ nìtàkọ̀lọ́ mìíràn nìta ìmìntọ̀kọ́ ajá ìyálà wájá òun lù láti disfigure beauty yẹn díẹ̀ bí wípé kò fáìn tó bá then lè yóò fi bìbálẹ́kà àtàwà láti fi bo ṣọ́ ìyálà wa sáárọ̀ kóònù owó tí wọ́n fẹ́ jẹ ṣùgbọ́n ní Ibrahim gan ẹjẹ́ káwọn náà kọ́ bọ́ kan bí o ẹlẹ́yìn Ibrahim pé owó yìí kò ní tán ẹgbẹ́ tí wọ́n gbé papọ̀ omi kò tọ́ téèyàn bá rí pé á ah, ìyàwó méjì yìí hey hey wàhálà rèé o ìkan máa ń rojọ́ gan ìkan sì dákẹ́ sí ẹ̀ wọn ò lè jẹ gbé yóò nínú rẹ̀ di nínú ẹ̀ di kíkọ́ gbogbo eléyìí náà ẹ̀jọ̀ yìí ti pọ̀ jù àyàbí Ibrahim wa mú ájá ọkùnrin pẹ̀lú wáàyí látọ̀dọ̀ ọlọ́run o ọlọ́run wa ni tó bá fẹ́ mú kó lè ó sì dé àtẹ́bí Ismail wà níbi ọmọ ọdún kan gbà náà wọ́n á gbé báwọn láti Sham ó wá gbé lọ sí Maka wọ́n á gbé dé ààyè tí wọ́n ti ń káàbà wà lẹ́yìn but wọ́n àti kọ́ káàbà gbà ẹ̀ gbogbo ibi tí sàfà àti mọ́rọ́ wà ẹ̀ wà gbọ́n sí ẹ̀ ó bá mi ànábì ìrọ̀lẹ́ bá pẹ́yìn dà nígbà lọ àdìsẹ́ ọ̀nà Bukhari àdìsẹ́ gbẹ̀rẹ̀ náà bá sọ̀rọ̀ ìyá ńlá rájà ìbá ní àáfà àtàtúrùkùnà bí ààlẹ̀wàájú lẹ́sà bí iṣẹ́ ìwọ́lá ẹ́ bí tí ó sí ẹ̀ kankan nínú gbó wà lẹ́sà bí mọ́kátà yàwùmọ́ ìgbé ahàn òṣèṣẹ́ gbé mọ́kà jọ́nà ẹwọ́n ìwọ́n rà lẹ́sìn bukọ́lù ọmọ ni ààrùn ìbọ̀rẹ̀ bùwá dáyọ̀ gbogbo ìwọ́n sọ pé àtàtúrùkùnà bí ààlẹ̀wàájú rọ́kùnwẹ́lẹ̀ sínú gbé lẹ́sà bí iṣẹ́ ìwọ́lá ẹ́ ọgbọ́n kan tún bẹ́ẹ̀ وهي تكرر ذلك ولا يلتفت إليها إبراهيم fẹ́ ìmúlẹ̀ kan náà kí lọ gbọ́n ti bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá ara wọn sẹ́ kí wọ́n jẹ́ kó fẹ́ máa nira díẹ̀ sáwọn ìyàwó rẹ̀ náà ojú wọn tó fi jíṣẹ́ ọlọ́ọ̀kan wọ́n jẹ́ ọlọ́ọ̀dọ́ ẹ̀ẹ́dọ̀ jọrọ̀ bẹ̀yìn bẹ́ ò ní fún ní details tó ti pọ̀ jù náà tó ti wá tán báyìí àwọn àti báyìí obìnrin gbọ́ nǹkan ìwọ́ ìwọ́n gbọ́ nẹ́gẹ́tífì yíò mọ̀ gbọ́ ìrẹsù ìyàwó àjọ ara ẹ̀ òun mọ̀ gbọ́ yóò àwà jí ara ẹ̀ orígbó àríwá ẹ̀ information díẹ̀ díẹ̀ náà ló mọ̀ fún gbá rápọ̀rọ̀ bí ṣe wà ní sí àbúrò múra ọ̀ wọ́n ti já owó rẹ̀ ní ẹ̀ wọ́n sọ fún bá já owó rẹ̀ o tó bá ti sọ fún òní ni so olówó ẹ̀ ọ̀ bí owó kẹ̀kẹ́ ah, kí ẹ̀ fi sọ ọkọ̀ ìyàwó pé à ah, ilé wa wọn ti já owó wa bí

wọ́n ní àlọ́ wà lọ́rọ̀ ẹ̀ta àǹfààní owó tún àmì àǹfààní tó tún àmì pé àtìtẹ̀ mú owó àti nǹkankan àtòbìnrin tó ní èdè mọ̀ánásà mọ̀ánásà ní pé kó wà pẹ̀lú ẹ̀ ìkọ́sì bó sàtúfò mílẹ̀ fún ó ti fún jẹ́lẹ̀ fún ọmọ yẹn ti lọ bí ọmọ méjì bá Ismail ìgbà tó fi lé wọ́n fi lé maka ọmọ kékeré nàbí ìbọn tí a kí ẹni máa dúró sí ìbọn ẹni òṣèlú ìgbà tó sọ ájá sọ pé à ah, ìgbà máa ń lè yà tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní fọ́sẹ̀ wa yóò ràn wá lọ máa lọ àwọn àlọ́. ìgbà tó dé tí wọ́n dé tí nàbí Ibrahim débẹ̀ ibi pa ọmọ yẹn rí kò sómi kò sí ìdàgbàgbọ́ ẹ ti tán èrú ń ba ìyára wa ájá òkú sọmọ yóò dùn kú báyìí kódà kò lè wojú ẹ̀ eré tí ń sáyẹn lóbi eré sọfá wàlúmọ̀rọ̀ tá à ń sálé ni tọ́lọ̀ náà yọ ní ti pé à ah, eré tó sá ìwé yìí mọ́ ìyá nǹkan tí ó kú lẹ́rẹ̀ pé so ó ní wá ń bẹ ọlọ́run bá pé ìgbà tó padà dé ló kó sàdúrà ẹ̀ lẹ́yìn ìgbà tó padà dé tó tí Ismail ti di ọ̀gá tí wọ́n ní ọlọ́run rọ́bì ìjẹ́ aláàdà ìbálà ìlú yóò àmìnà wájú bèèrè ọba ní ìyá aná àbúdá àsìnà wọ́n sì ní àtọ́mọ̀ mílẹ̀ tí ó máa sin kàmí àpọ̀sọ́lọ́ kánú máa sin ìṣà ẹ̀wà gbọ́ yìí àwọn àfáà ní èèyàn gbọ́dọ̀ mímọ̀ ṣàdúrà fún ìran èèyàn mẹ́ta nọmba wán ara rẹ nọmba tù àwọn òbí rẹ nọmba tírì àwọn ọmọ rẹ tẹ̀tẹ̀n àdúrà wà nílé ọlọ́run àwọn òbí wa ara rẹ àtàwọn ọmọ rẹ ó gbọ́dọ̀ mọ̀ ṣàdúrà fún wọn kì í sàn àwọn tó bí nìkan dòrí yà ní dárúkọ àwọn àrùn máa dán mọ́ àmì ọmọ rẹ náà wọn. So, Rabbi innahunna adlanna kathiran minan nas àwọn ìsáìtì ti àwọn èèyàn lọ́nà pọ̀ bàbá náà bí káyà ètò kàdébì alẹ́bìnrin ní sọ́kún ni alẹ́bìnrin ó mọ̀ sí ìmọ̀ sí ọlọ́run pé ìbèrè bàbá mi kí ló fẹ́ ẹni tó ń fẹ́ kí ọlọ́run sáré àní bá ọmọ jẹ́ tó bá jẹ́ ìbẹ̀rẹ̀ àti àmọ́ àwọn tí ó wà lẹ́nà tí ó pọ̀ jù ó mọ̀ rẹ tẹ́bí á ní fa ìnáwó mi ni ẹni tó bá ilé tẹ̀lé ní tó mọ̀ jẹ́ nù ara lè nìyẹn

gbogbo ṣe lọ òun náà bí ọlọ́run pé ọlọ́run bá dúó tì wọ́n o mo ti fi wọ́n síbi tí ò sí tí wọ́n jẹ tí ò sí tí wọ́n mọ ọlọ́run bá dúó tì wọ́n o bó ṣe kẹ́ ẹ̀rọ nínú àwọn nǹkan ṣàlàyé dára fúyàwó rẹ̀ lọ́kàn tí ọmọ ṣàdúrà fúyà ah, ọlọ́ba lọ́dọ́ orí gbé o bí wọ́n lẹ́nu gbé o ìndẹ̀bẹ̀ ti ẹni bá a máa kírun nínú ilé yẹn lọ́wọ́ sí sílẹ̀ nílé ilé ọwọ̀ tí wọ́n náà bá fẹ́ jẹ́ ní iyì láàrin àwọn ẹ̀mọ́ pé àwọn ẹ̀sìn tí wọ́n ti sin náà ó rí pọ́lọ́wọ́ sọ́dẹ̀ ní iyì láàrin àwọn wọn náà máa sin náà máa bá wọn sí lọ́wọ́ sọ́dọ̀ dẹ́kítà kàwẹ̀ rọ́bàná lè kí ó sọ́lá kó lè jẹ́ tí kírun ọlọ́run sọ wá lẹ́yìn tí kírun fàjàl àfihàn mìíràn náà sì tàwí ilé yìí abẹ́rẹ́ nìkan ó tún ṣàdúrà pé kọ́kàrún èèyàn máa fà sọ́dọ̀ wọn Abdullahi bin Abbas ni káàrí tí wọ́n rí mú sọ jẹ́ mọ̀ pé wọ́n jẹ́ al'afídàta náà kò sọ pé afídàta mẹ́nà náà apákan nínú àwọn èèyàn tí ó bá sọ bẹ́ẹ̀ ni àwọn yẹ̀wú bí nìgbà máa lọ ájì ọkùnrin onípò bẹ́ẹ̀ ẹ̀wù bí mọ́ta ṣe bí nìsí ó dàbá sí níwọ̀ aláwọ̀ ẹ̀rọ ní ìfún wáfíà ti sọ pé ah kíta dé bẹ́ẹ̀ àdúrà mẹ́rin ìrọ̀ ìlú ṣẹ bíwádìí ń lọ ilé zara eh, afídàta mẹ́nà náà sì táwọn ilé yìí warzuqhum min as-samarati la'allahum yashkurun má jẹ́ wọ́n tó sí láíláí àdúrà ẹgbà bí ẹgbà náà àwọn èèyàn dáhùn àdúrà pé kí sáúdí mọ́ta wọ́n tó sí ó gbà bí ẹgbà ọ̀tá rabbana innaka ta'lamu ma nukhfi wa ma nu'li ìyàn náà ohun tàn kí n pamọ́ àti tàbí ẹ̀rìn síta wa ma yakhfa 'ala Allahi min shay'in fil ardi wala fis sama ìkẹ́kọ̀ọ́ sí parọ́ fún ọlọ́run ní sánmà bí nílẹ̀ alhamdulillahi alladhi wahaba li ala al-kibari ismail ẹ̀rí kí wọ́n bí ismail sáájú ìsáàtúnà fún àmì so ọlọ́run wá fún ọmọ ẹ̀ ó fún ànábì ibrahim kí ni ismail lẹ́yìn náà ó fún wọn kí ni ishaq inna rabbi lasami'u du'a ó sọ kọ́ wa pé ká mọ̀ mọ́ jákàn mọ́ bí àdúrà tá a bá ń ṣe ìtì ń bẹ lọ́wọ́ ọmọ ti pẹ́ after 90 years ọlọ́run tó fún lọ́mọ ọlọ́run dákò gbogbo ẹni tí wọ́n mọ́ ọlọ́run bá dáwọn lóhùn rọ́bí ìjàlẹ̀ mú kí mọ́ sọ́lá láti wà mí dúbìrì àti ó tún rìpíìtì ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ọ̀run tí ẹ̀ máa ń rìpíìtì fọ́ máa fi ẹ̀wọ́ ni ọlọ́run sọ pé ànábì sọ fún ànábì sọ níparí rọ́bàdá wátakọ̀ báyìí dùá abáṣiṣẹ́ olóore tán àṣàdúrà ni akẹ́wọ̀n ni àtúmọ̀bẹ̀ náà kó gbà lọ́wọ́ wa rọ́bàdá fẹ́lẹ́ wáléwálé dáyé wálé mọ̀kùnrin ni ó ní ọlọ́run foríjì mi ó gbogbo àtàbà tọrọ àforíjì gbogbo gbà ẹ̀ máa fi sábà bí àrèlè hisab àmì ìbúraìm sì ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. جزاكم الله خيرا اللهم صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم ورحمه الله وبركاته Thank you.